وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو أن كتبنا عليهم أن اقتلوا أنفسكم أو اخرجوا أن اقتلوا أنفسكم أو اخرجوا من دياركم ما فعلوا إلا قتيل منهم ولو أن إنهم فعلوا ما يوعظون به لكان خيرا لكان خيرا لهم وأشد تثبيتا وإذا لآتيناهم من لدنا أجرا عظيما ولا لهم صراطا مستقيما ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا ذلك الفضل من الله وكفى به بالله عليما يستحق الحمد والشكر والثناء gbogbo òṣèṣì rẹ̀ ní fún jí ó yé wa wípé òun ló ń tọ́ sí ọpẹ́ òun ló ìdúpẹ́ fún ìfúnlẹ́yìn rẹ̀ tó tọ́ sí lára ẹ̀sìn ní bàbá ń dúpẹ́ fọ́lọ́run àti lọ́run máa bá yìn lọ́hun à ń ní torí ìdí méjì ńláńlá ó ṣe wá ní ọmọ ẹ̀dẹ́ ìyàn ó tún ṣe wá ní Islam ó tún wá fi àgbọ́yé ẹ̀sìn ẹ ó já rẹ̀ ọlọ́run eléyìí oore ni tó pọ̀ tí ó ṣe é

káwo sórọ́tù nìsáà ní àyà mẹ́fà lé ní ọgọ́ta 66 ìtọ́bà tó bá wa sọ níbẹ̀ yẹn ó túwa kó ó túwa àṣírí ọmọ ẹ̀dá ìyà ìhàwó lákọ tó fi ọlọ́run ọlọ́run ní a'udhu billahi minash shaytanir rajim بسم الله الرحمن الرحيم ولو أنا كتبنا عليهم أن اقتلوا أنفسكم أو اخرجوا من دياركم ما فعلوه إلا قليل منهم ولو أنهم فعلوا ما يوعظون به لكان خيرا لكان خيرا لهم وأشد تثبيتا وإذا لآتيناهم من لدنا أجرا عظيما ولهديناهم صراطا مستقيما Ọlọ́run ní àwa ẹrú ohun, ẹ̀dá tó Bó bá tẹ̀ wípé àwa ọlọ́run, a tẹ́ lófin ẹ̀sìn fún wa, kàtàbùná ọgbọ ẹnáà. apáláṣẹ bẹ́ẹ̀ àtẹ́lófin ẹ̀sìn bẹ́ẹ̀ fún wa kí wọ́n ṣe kí ni alọ́kòjòrò àmìlòsàkún ẹ máa para yín fọ́lọ́hun ẹgbẹ̀mí ara yín fọ́lọ́hun àwúkòjò ní díyàrí kún àtẹ́lẹ́ra yín kú olúlu ara yín torí ìtọ́lọ́run bó jẹ́ ẹ̀sẹ́kú ọlọ́run ní pàṣẹ bẹ́ẹ̀ kò ní ṣòfin bẹ́ẹ̀ kókàn ṣòfin wípé ẹ máa bara yí ara yín jẹ́ ẹlẹ́ra yín kú nídìí ẹrù ara yín ọlọ́run ṣerú ẹ̀ àmọ́kàtẹ̀ wà ní ọlọ́run ní ẹ máa ṣe ẹ̀sìn èmi ọlọ́run ẹ para fẹ́mi ọlọ́run ẹlẹ́ra yín kò ní ilé ara yín kẹfíwọ́ ìrọ́sì mi ọlọ́run máa fán ẹ̀lú ohù ìlà kọ̀lílùm minhum máa fán ẹ̀lú ohù ìlà kọ̀lílùm àti ọlọ́run ọba yẹn mo ní mú gbọ́rọ̀ sọ́lọ̀ lẹ́nu tí kékeré nù wọn ni ó ṣerú ẹ̀ tí wọ́n láwọn náà fẹ́ gbọ́rọ̀ sọ́lọ̀ nílẹ́nu àwọn fẹ́ kò fi ọlọ́wọ́n bá má níbi tí ẹ̀ para yí abẹ́lera kò lù méjèèjì bá sọ yìí wa ó ní wa wa ó ní ẹ̀mí lára torí kájẹ̀ ẹ̀wà ní ọlọ́run wá pàṣẹ rẹ̀ ní díẹ̀ nínú àwọn èèyàn ni wọ́n lè ṣe ẹwà rí nǹkan yẹn méjèèjì yẹn tó ti bọ́lọ̀ wọn bá ṣe léèwọ̀ àwọn èèyàn sì ń ṣe fúnra wa àmúgbò jẹ́ tí bọ́lọ̀ wọn bá pè láṣẹ àní ṣe ìgbà tí òun á pè láṣẹ tó tẹ̀ kan lẹ̀ pé léèwọ̀ wọ́n tó tó ìjìyà rèé ọ̀nà tó dáre tó ti bẹ́ẹ̀ ó ti rọ̀ wá lọ́rọ̀ wa èyí tọ́nà ń jáde nínú àyà yìí ni wípé èyí tó bá jẹ́ àṣẹ ọlọ́run bọ́mẹ̀ lẹ́yìn bá ti gbọ́ pé ọba adéda tó dáa òun ló pàṣẹ rẹ̀ mọ́ wa nínú àmọ́ tó bá pé jù ló bá gbé wá kíákíá àdìṣe Ọpọlọpọ ni ó ṣe rí nìyẹn ẹ gbogbo tí Allah subhanahu wa ta'ala pàṣẹ rẹ̀ fún wa ta ló ti le jù àlè ìṣe àlè ìtẹ̀lé yẹn èyí tó le jù lọ́nà ìṣẹ̀mí ayé ara wa àdìsí ara wa lára àdìsí torí wípé èṣù kò fi wá lọ́rùn lẹ̀ àwọn òfin ọlọ́run ọba tó yẹ kó rọ̀ wá lọ́rùn yóò máa gbé sí wa lọ́pọ̀lọpọ̀ tí le jù ọlọ́run òróró kìí ṣe wàhálà wa láti wà ní jẹ́nà kéèsè lókè lódò wá níbi ẹ̀sìn láti lójú rẹ ọlọ́run ṣùgbọ́n tó burú jùlọ nínú ìwáyé ìṣòfìsí lọ́dọ̀ fún wa àpèjúwe tó súnmọ́ káwọn èèyàn tò sí di hm machine ọlọ́ni ẹ̀rí ọmọ ẹ̀dá èèyàn iṣẹ́ aburú kó ṣe wọ́n ti lọ́ṣọ́ fún wọ́n ti lójú yìí fún ó rọ̀ ọlọ́run tó sẹ lọ́run ó rọ ọlọ́run kó bà àdúgbò jẹ́ kó bà àdú jẹ́ kó bà yé jẹ́ fọ́rọ̀ ààbò hasana yóò máa rí ní gbogbo ẹ̀ṣẹ́ bá ti láyé tí iṣẹ́ àbú iṣẹ́ rẹ mọ́lọ́wọ́ èsù fẹ́ ní fi wọ́n ní kó fi wọ́n ní gbogbo ọjọ́ tó bá ti ní ó tẹ̀mí láyé tó fẹ́ ṣàbúrú tó mọ̀pá búrú ni ó fẹ́ ṣe dáadáa ó mọ̀ pé ṣe dáadáa ní tí mọ̀kọ́lọ̀ gbàdúrà rẹ̀ àgbàyàn ojú wà fẹ́ gbà tán àdúgbò tẹ́lẹ̀ pé ìtọ́nà fi wọ̀n ní ṣe aburú yẹn ó ní agbára àgbàgbọ́ láti jìnà sí ìtọ́nà fi wọ̀n níbi iṣẹ́ dáadáa yẹn ó ní kápá àtiṣẹ́ nígbà náà tó pèsè قل اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه ìwọ ọlọ́run ọba ní tí ń tó tọ́ fi wọ̀n wá lóòótọ́ kábọ̀ kó tọ́ ni bàbá mọ̀ kó tọ́ ni tán fún wa ní okun àgbára okun àtagbára láti lè ṣe sí fi ìbàjẹ́ ọ̀wá níbàjẹ́ fagbọ́n ọ̀wá láburú

آذانه يسمعه هديئا إنه آية مين فلم يسيروا في الأرض فتكون لهم قلوب يعقلون بها أو آذان يسمعون بها فإنها لا تعمل أبصار ولكن عنها القلوب التي في الصدور látàrí sí lọ́pọ̀lọ́ àwọn èèyàn lẹ́bí tọ́tọ́tọ́tọ́tọ́ ìrìnbò yé látàrí yẹn ṣẹ̀tọ́nù ti dí ojúbẹ̀ ní òkú fi ríran fún mọ̀ nǹkan tó dáa èrò bí ti dí kò sí ọpọlọ tó fi òun mọ̀ tó dáa bí kò mọ̀ ọ̀rọ̀ àbúrú wọ́n máa rí aburu gbogbo tí ó máa ń ní ẹ ètù ló ti rí ayé bẹ̀ fún ìdẹ́yìn àwọn tọ́nà bá wá ń sára ní kó ti wá nínú àwọn akọ̀ lílú mínú kékeré àwọn nínú àwọn èèyàn dá onímọ̀ òfin ọlọ́run ọlọ́run tí jìnà sí ní máa ṣe أنهم فعلوا ما يوعظون به لكان خيرا لهم وأشد تثبيتا لكان خيرا لهم وأشد تثبيتا وأشد تثبيتا بس يقول أمين òfin ọlọ́run ó lé wọn wọ́n sì ń tẹ̀lé àwọn ìwọ ọlọ́run ó lé wọn wọ́n jìnà sí wọn ò ṣe é in tí wọ́n ṣe wà dídùn wọn lé lórí mẹ́rú ádùn náà bí i in tí wọ́n kìlọ̀ fún wọn lé lórí pa rẹ̀ ẹmọ́sẹ̀ eléyìí ẹmọ́sẹ̀ eléyìí ẹmọ́sẹ̀ tọ̀hún ẹmọ́sẹ̀ tọ̀hún ṣẹ̀tọ́nù ní báyé àwọn èèyàn jẹ́ ẹlòmí ò fẹ́ ẹ̀sìn restrictions ẹnu yóò fẹ́ ẹ̀sì tí ó sọ pé ẹ̀nà ti báyìí ilé yóò dá ilé yóò dá anírára olùgbé freedom ìwọ mọ̀ wípé òfin tí ń pọ̀yàn pápá mára tí ń pọ̀yàn jánu láti yàtọ̀ sẹ́rọ̀kó bí ewúrẹ́ bá bí akọ ọmọ lẹ́nu tàbí olóògùn abẹ́tò olóògùn lẹ́yìn oṣù mẹ́fà lọ́dún kan yóò mọ̀ bòyá rẹ̀ lóògùn ìbúwà ní ìṣẹ́gbìṣẹ́ ní máa pọ̀lúgbúrẹ́ àdẹ́yàbọ́ afọ́ ìṣẹ́gùn yára ìṣẹ́gbìṣẹ́ onímọ̀wọ̀n ẹlẹ́rìn tí wọ́n lábúrú jù wọ́n lábúrú bá ọmọbìnrin lóyún fún bàbá rẹ̀ kí ní ká kọ́ máa yẹ kí ní ká kọ́ máa yẹ ìgbàtí ẹ̀bá bímọ̀ jẹ fún ara rẹ̀ tó fún olórin tí bímọ fún un bàbá ẹ̀ àbí grandpa ìyá tó ma kí ni kó pè kó lọ́pọ̀lá ló pè bàbá àbúrò sí sí bẹ̀ máa lé nì ń pọ̀ díẹ̀ díẹ̀ bẹ́ẹ̀ ni ìyá náà ń sọ pé ọmọ ọkùnrin lòun tó ń fẹ́ nígbàtí àwọn ìlú sí máa òun lè lọ́kọ̀ ní ìta ọmọ obìnrin ọkùnrin tí ọkọ̀ ń fi ilẹ̀ kó tó kú lóòbí lọ́kọ̀ wọ́n ni ti máa ayé tó bá ti tó bá àwọn ìwọ̀ wọn yẹn tó ń ṣẹ́lá rẹ̀ tí lọ rẹ̀ fún wa nínú súnnà rẹ̀ tó bá tèrí bí àwa náà lè gbọ́rọ̀ sọ́lọ́rù lẹ́nu ní gbogbo òtẹ́ sí wa gbogbo tí ń jẹ́ ìkólé kan wa kápò dìjọ ọlọ́run kápẹ́tá láti fi ẹ̀mí wa kalẹ̀ tó fẹ̀ ẹ̀sìn ọlọ́run à ń gbòòrò nínú àti ọ̀nà tó máa à ń gbòòrò níbi iṣẹ́ rẹ̀ làkáàdà àfáyẹ̀rọ aláhún nǹkan mẹ́rin oríire mẹ́rin ní ìdẹ́fẹ́ tí bá ń lo òfin ọlọ́run àkọ́kọ́ àlọ́fẹ́ ìyíyà ẹni tí ń lòfin ọlọ́run tí ń jìnà sáwọn ìwọ̀n ọlọ́run làkáàdà àfáyẹ̀rọ aláhún ìbálòore fún wa irú àwọn ẹ̀dá bẹ́ẹ̀ lakáánú mínal àkúyáril mọ̀tàkùfínà ọ̀sọ́fì nínú min àfúhàní lọ́kọ́rin lẹ́tí umiru bìdá ay wàltafa ánìhun bìdá ríka sífàtún àṣọ́ لأن ثبوت شيء أو ثبوت الشيء يستلزم نفي ضده

àṣẹ̀wẹ̀ríyà gbogbo àwọn èèwọ̀ ẹ̀sìn èèwọ̀ ẹ̀sìn èèwọ̀ ẹ̀sìn nira wọ́n lé tí ṣe ìlú ẹni tó ilé gbogbo àwọn àdáwádù ṣẹ̀wẹ̀ríyà àwọn àṣẹ ẹ̀sìn àwọn àṣẹ ń fọwọ́ tẹ́tẹ́rẹ́ mú kò ká fún ìlú ẹni bẹ́ẹ̀ lò Muhammadu ó ní tó bá ti di ọwọ́ àtàlẹ́ tó rùn bá ti lọ́wọ́ àwọn ọmọ yí kéèkéèké ẹlé wọn sínú ilé ẹtìlẹ̀kùn wọn sínú ilé gbogbo wọn tí wọ́n bá máa ṣe léré tọmọ jáde tàbá ó ní gbogbo tí bá ń gé abọ́ ọ̀mọ́ mi àbẹ́ẹ̀ tí ń dáná tí bá ń bẹ́ẹ̀ ló jẹ́ sí nǹkan méjèèjì yẹn aláàbí fàṣẹ rẹ̀ àwọn kéèkéèké lọ́kùnrin lóbìnrin tó bá ti dùkú ń lọ wọ̀ ẹ̀dí wọn dáadé ẹ̀kìlẹ̀ fún máa jẹun ṣe wọn lórí yíò ní kọ́kọ́ abọ́ jẹun abọ́ múmi ìdáná ẹ̀dí wọn lórí bẹ́ẹ̀kì jẹ wọn lórí tí ò bá tí ò bá bọ́ mọ́ rí ẹ̀dọ̀jú rẹ̀ dé àwọn akọ́ wọn ní ma hadith wọ́n ní kí ni ṣíkí mọ̀ tó ń ṣe ọlọ́run sallallahu alaihi wasallam wọ́n ní ànábì gbà wípé ọmọ kéékèèké àwọn ìrántí ọlọ́run tá a máa ń ṣe ń rọ̀lẹ́ tàbílà kárùn màtà ọmọ kéékèèké òbí ìlé máa ń ṣe bẹ́ẹ̀ sì ní bàbá ti àfáà nínú ewu láwà wọ́n wà gbogbo ẹ̀ tó ìjọba kà fún wà láà ìgbóní gbogbo ẹwọ ẹwọ ẹdákun ètò wọlé orí ẹ̀yọ́tún sálámà tó tó wọlé ètò gidi sálámà tó tó kò ní dáwọ́ ètò wá àwọn ènìyàn yóò gbà wá ní lọ́dọ̀ bàgbá yóò ti wọlé sálámà tó tó sálámà ìbá ti dá àtàrù rẹ̀ ń gbọ́n gbogbo ògbà ilé ìlọ́mọ̀

níran níran àwọn àjẹ̀lú ìsìn yẹn ni wọ́n kó sínú rẹ̀ ìwọ́n sì rí ọlọ́pọ̀ ṣe kò sí tó yọ ní ẹ̀sìn a máa ti kó jẹ́lẹ̀ náà ni ó sanwó òsanwó báyìí lókọ̀ bíṣù láti jẹ́lẹ̀ bíṣù láì kan ara mẹ́rẹ̀ yìí tó bá ti jẹ tó yóò wá gún fẹ̀ <laughs> ah, ṣe ọlọ́run tó bá tún gbàgbé kó tí ìṣẹ́ títì lẹ́yìn kó tó jẹun tó bá dáàrin oúnjẹ jíjẹ lọ rántí sí ó fún ní tó fún wa tí ó kọ́ bá àìmọ́bù ní bẹ̀rẹ̀ ibi tó fún jíjẹ wá pọ̀ gan ní ìdàmọ́bù ní bẹ̀rẹ̀ gbogbo wà láti ní àwọn ẹlòmíì after thirty years forty years fifty years nígbà òun lè yí ètò tí bẹnu sẹ̀mí ayé ẹ̀ láti kékeré ní sí fáwọn òbí ọ̀ká fún

وأشد تثبيتا بني أفسمون لدادا kábẹ̀wò òde kẹsẹ̀ nílẹ̀ wọ́n kan balẹ̀ kí ẹ mọ́ tòrí wọlé káàkiri ìpòfin ọlọ́run bá mẹ́rin tí ó rọrùn látàrí ọ̀fẹ́ ìrọ̀ aláhùn wà

kúrò kò ní tẹ́ nìkan tọ́mọ ọdún sára bí àtọ́wò jíjì yẹ ìwọ fún ààrẹ ló máa ń jẹ́ sára bí ayé àmọ́ tí ìsúnmọ́ náà bá ti ń bẹ ìpòfin ọlọ́run ọba tó bá ti wà wà bí ìta àǹfààní kejì nìyẹn ọlọ́run lẹ́sẹ̀ yàn dúró sínsín tábà bá ní ti tó ọ̀pọ̀lọpọ̀ àjálù tí ń ṣẹlẹ̀ sí nínú ìlú káàkiri mọ́tò fún ọlọ́run ọba náà owó ti tilẹ̀ tó gbọ́ ọlọ́kọ̀ wàhálà kan kò gbíra yìí bọ́ọ̀ bá ti lè kò fún ọlọ́run ọba mọ́tò bẹ́ẹ̀ náà ni fìtí ẹ̀rẹ́ ó máa bẹ́ẹ̀ ni àìní ní pọ̀kànbalẹ̀ rẹ bẹ́ẹ̀ ni ó máa nígbà tí ọlọ́run tó kún pọ̀kànbalẹ̀ bẹ́ẹ̀ náà ni pápá léte wàhálà ìbẹ̀wò ojú yóò kúnlẹ̀ ayé nìrí gbẹ́mgbẹ́m ọlọ́run dúdú ó sí yẹn ọlọ́run dúdú ó sí yẹn eléjì orí ẹlẹ́gbẹ̀ẹ́jì fàínà wọ́n ha yùsáàkìtù lẹ́bí na ààrùn bí sábà bí ma kọ́mù bí i mìnà ìmán bí فيثبتهم في الحياة الدنيا عند ورود الفتن في الأوامر والنواهي والمصائب فيحصل لهم ثبات يوفقون به لفعل الأوامر وترك الزواجر التي تقتضي النفس فعلها وعند حلول المصائب التي يكرهها العبد فيوفق للتثبيت بالتوفيق للصبر أو للرضا أو للشكر فينزل عليه معونة من الله للقيام بذلك ويحصل له الثبات على الدين عند الموت وفي القبر وأيضا فإن العبد القائم بما أمر به لا يزال يتمرن على الأوامر الشرعية حتى يألفها ويشتاق إليها وإلى أمثالها فيكون ذلك معونة له على الثبات وعلى الطاعة الشيخ أبدع الله رحمة الله قد تنوي لازم ركب كفر ما ورزق وان به بيغا bá jẹ́ tí ń gbọ́ wà sí Allah subhanahu wa ta'ala yóò fẹ́ jẹ àwọn ewé ẹni bẹ́ẹ̀ lókè nílẹ̀ pẹ̀lú sábà bí mẹ́rin tí wọ́n ti ní èyí tí wọ́n lò ní mẹ́rin ẹgbẹ́ fi jìnà sí àwọn ìwọ̀ ọlọ́run tọ́rọ ní wọ́n jìnà àlàyé yẹ já kọ́ ní dáadáa ẹlẹ́yìí ò

ibi ọtí múmú wọ́n ní kòrò wọ́n bá tún lára fi kòrò wá àwọn nǹkan tí ẹ ń bẹ láwọn ọmú kan ń bẹ tí wọ́n mú òun ti ẹ̀dùn ní mo bá tún mú bí ẹ̀ báyìí yá ló mọ́ jọ bàbá bọ́ mọ́ jọ ya tó bá rí wọ́n ni ẹgbẹ̀rẹ̀ lórí kò lórí rú tọ́ ń wò gúdà ń wò pẹ́lẹ́bẹ́

níbi tẹ̀lọ́fẹ̀ sí ọlọ́run ọlọ́run wa wọn rinlẹ̀ nínú tẹ̀lẹ̀ ayé wọn nígbàtàdà bá dé àdáwò tí wọ́n bá wọn èèyàn tí ó gbé tún hàn tí ó gba ọ̀dà lọ́pọ̀ mẹ́rin ti dúró tọ́lọ́pọ̀ wá mọ́ra wá kọmílátàrí ọdún òwú gbogbo ẹgbẹ́ ìgbẹ́ òwú ah, tẹ́tù ń ṣe kí ní tún ló fẹ́ dúó déédé wọ́n ti lo yímọ́nì pẹ̀lú ọlọ́run láti tẹ̀lé fẹ̀sìn ọlọ́run lọ́wọ́ fi kún ọmọ àtàdánwò dé lórí jìnà sí torí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ bá dánwò bá dé tó gbà fọ́lọ́run ìyà lórí ìyà ni màtá ń bẹ́

tí bá fún ní bọ̀dáyì bọ̀dáyì tí èyí fún mọ̀ kí lọ́pẹ̀ ní pẹ́ mọ́ pẹ́sára ìwọ̀dá mọ́sálásí bàbá tí wọ́n sọ̀rọ̀ ló dúdé wà ní lánàáyì àbá àtàwọn ọmọdé bí èké láti ilẹ̀ ẹja máa ṣe o bí wọ́n tẹ̀ sí dá ẹ̀mìyàn padà ọwọ́ pàgbò bí ìdápadà fún yín ilẹ̀ máa tàbí àti yín ọlọ́wọ́ bá ń dò tọkọ̀dá ajọ́ méjì wọn fún wọn ọ̀tún mẹ́tọ́ ọ̀nà fọ́nà àrí ìgbélébò alẹ́ ọjọ́ kejì kò sí ń darí àbábá tó ní ní gbogbo ìtẹ́ wà mọ́ kẹ́ sí yí gbogbo ìlọ́jọ́ pẹ́pà lẹ́rù tí wọ́n ti tàdà nù nígbò ewu bí ọ̀tọ́lá onítọ́ tẹ́bà wá gbé wá kó tó dọ̀tọ́lá ẹkù ní à tẹ́kí kú ní ẹni tó lẹ́gbẹ́ wọn kú ní pẹ̀lú àtàríwọ̀ ìdájọ́ ti tẹ́gbẹ́ olùkọ̀lá ẹni òbíkọ́ ti pa wọn ẹrù sí nínú nígbà tábà ti sọ wípé wọn kú ní kíkú jẹ òkà ẹ̀mí ẹrù tí wọ́n kó lọ mú ẹrù kò sẹ́rù tí wọ́n kò padà mọ́ ẹjá máa ń fàdúrà kọ́nà ó fi ní ìrọ́kò nígbẹ̀ẹ́sì láwọn àfà pékèké àmọ́ náà ń pè àwọn àfà alálágbọ́n tó ń dájọ́ ọkú bá àwọn òbí gbádà àwọn òbí yarí tí òkú ó jọmọ̀ ìlú àfà yẹn àtọjọmọ̀ àfà ń tẹ́jì gbogbo abájídé láti lọ́gbẹ̀ àtòrẹ́rẹ́ rẹ̀ rẹ̀

wọ́n lè kan àwọn ògbúgbà ní lọ́wọ́ sí àwọn tí wọ́n gbà ní wọ́n ń dájọ́ àwọn ẹlọ ọba òsì tó bẹ́ẹ̀ àfikún mọ̀dájí yóò fi ìṣòro bí ìkún yóò fi kọ́sòrò bí ìkún ni látọ̀ọ̀tọ̀ náà bọ̀dá yìí kẹ́kọ̀ọ́ lọ́nà tó lè kò tó bí wọlé bá èyàn tó kọ̀ náà ní tó ní

yóò mú tí kò ń gẹ́ lọ bí kí wọ́n ní sùúrù wọ́n rú ìyọnú sàdánwò ọlọ́run ó dùn dúpẹ́ yàtọ̀ mẹ́lá ní méjèèjì jẹ́mà mùsùlùmí àbúrítọ́rọ̀ àkùdá rẹ̀ wọn ẹni bí òkọ́kọ́ lọ́nà tí ló tẹ̀lẹ̀ náà ẹgbà tí sọ ẹgbà fọ́lọ̀ náà ní kí kí ní ọ̀rọ̀ àwà ẹgbà tí ní sùúrù ẹgbà tó ṣe wà sí akọ nínú tó tẹ̀lẹ̀ sí nínú lẹ́yìn ìgbà tẹ́lẹ̀ bá tún wá gbà tó wá ọlọ́run mo dúpẹ́ àdéhùn tó fi kàn ní mo dúpẹ́ fún ọ à wà láì gbà tó fi ní o gbogbo wọn tó bá fi kí o ilé ìjà lókun débẹ̀

náà ló tọ́kì mọ̀ dúpẹ́ fọ́lọ́mù èyí tó ní adọ́nà ń gbé kan ọdún ìfẹ́ lórí rẹ̀ dúpẹ́ yẹn èyí tó kú jù bẹ́ẹ̀ lọ́rẹ̀ wá bẹ́ẹ̀ tó bá pé mi ìdí ó gbàgbé ìdíjẹ̀lẹ̀ sẹ́yìn bẹ̀rẹ̀ àwọn tó bá jẹ́mù ní ní olóró ìfúnlọ́wọ́ látọ̀dọ̀ ọlọ́run wa yóò sọ kalẹ̀ lórí wa ìdúró ti fi lórí ẹ̀sìn tí kó fi dé jẹ́rù sáré Allah subhanahu wa ta'ala yóò ṣe rọrùn tó bá inú tí ṣe ọlọ́run bá gbogbo àwọn àṣẹ ẹ̀sìn yẹn yóò mọ̀ ẹ̀ kí àṣẹ ó fi di tó ló bá lára mu àjò àwọ̀ta wà nù rẹ̀ yìí ó ń lára bí ìgbà wípé 24 hours ló pàpùlẹ̀ láti mú wọ́n á yí pé wọ́n tó bá mú lára yẹn láti kékeré láwọn òkú jíṣẹ́ lára èèyàn láti kékeré alábàdà ìlà ló bá gbàtọ́ lórí ju mẹ́má méjì tó bá gbà mẹ́wàá lọ ọmọdé ọmọ kan mo tó fi nǹkan sí ìmúndọ́ ọdún wọ́n ti tírẹ̀nì lẹ́mí gbogbo tí ń jẹ́ ìtẹ̀ láti ọlọ́run tó bá tírẹ̀lẹ́ lórí mọ́sòrò ó bá náwó sẹ́sìn ìnáwó sẹ́sìn ìnáwó sẹ́sìn tí ò bá sì ní lórí wọn ó dùgbẹ́ lọ nílé náà ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n náwó sẹ́sìn yẹn kìí sàwọn mú lówó jù ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n náwó fẹ́ tí ò ní tí wọ́n náwó dáríkà fọ́mọ orúkà fọ́kọ́ kìí sàwọn lówó jù ní ìlú ṣùgbọ́n wọ́n kílẹ̀ ní wọn fún owó àrọ̀ ọlọ́run náwó yìí á sí ilẹ̀ báàkì ìrìnà náà a fi ilẹ̀ kápún náà sí ni tí ó láti rí dáadáa wájú ọ̀rọ̀ yìí lórí gbogbo iṣẹ́ eré láyé ààfin kọ́ra ní iṣẹ́ eré tó ń ṣe ẹni iṣẹ́ eré bá ti wá ní tó mú lára àti ṣe iṣẹ́ aburú yóò lára a ní ìmòkè ṣe ní ìmòdìyàn èyí tó jẹ́ mi ní pé oṣe tí ò dá kí n pè wá oṣe tí ò dá mo ti fìyàn kò wọ̀ lọ́rùn

lẹ́dúnná ajọ́rọ̀lá àwíìmá lẹ́yìn náà wọn ọlọ́run á fún fún wa ní ládá tó tóbi lórí wọn ládá tó tóbi lórí mọ́ṣàbúrú kò pàpà tí ìrìn wípé tí ṣàbúrú ní balada iṣẹ́ rẹ̀ bó bá ti ń ṣe ṣẹ́ ẹrẹ pẹ̀lú kò ń sáàpà ní fáwọn èèyàn ó mọ̀ gbàlágá bó ṣe ti jẹ́ sílẹ̀ ọmọ òkú káwọn èèyàn láti kí àṣẹ náà tún gbàlágá bó ṣe já sí pé ìyàwó tó ní ilé tó fẹ́ ní ṣùlọ́kà tó ti nǹkan orí rẹ̀ tó fẹ́ nílànà ẹ̀sìn bó ṣe já sí pé tó ẹ̀bá ń súnmọ́ ara yín ẹ̀yìn gbàlágá bẹ́ẹ̀ náà ni bó bá súnmọ́ ilé wọ̀ nípa ó gbẹ̀tẹ̀wájú ọlọ́run torí ìyàrọ̀ tí ń bẹ níbi ìzìnà àti tí Islam rẹ̀ káàkiri náà ní wípé òbí lọ́wọ́ tẹ́lẹ̀ ìgbòjú lọ́wọ́ tẹ́lẹ̀ òjú bẹ́ẹ̀ lọ gbọmọ̀tẹ́ ìjọ ńlẹ̀ mara ní káàkiri nínú àwẹ́ nínú alẹ́ Ramadan tẹ́lẹ̀ ìyàwó àti alẹ́ tẹ́jọ ńlẹ̀ mara ní káàkiri orí sàárè tí wọ́n ṣe orí sàárè tí ó ẹ̀gbẹ́ lé ẹ̀sùn gbọ́ra ní mọ́lẹ́ ẹ̀ẹ̀ẹ̀

ọkọ̀ tó gbé lọ wà àti alẹ́ yẹn òun wà nù rẹ tí ń tẹ́bàrà mọ́ òtàlẹ́ ọkọ̀ sáàgẹ̀rún mẹ́rin ni ọkọ̀ ọkọ̀ ọmọ àbápọ̀ ní ọkọ̀ tó ti ń bá wọn tí ń gbọ́ wà wá ń bá ọkọ̀ máa pè wọ́n ẹlẹ́sẹ̀ ní tí wọ́n ti dìdá bẹ́ẹ̀ ni kílò ẹ̀dẹ̀ bá jápú pé ìyàwó ti ẹ̀ nìkan ní súnmọ́ ọ̀rọ̀ yóò máa ti fi mọ̀ o ti sẹ́ẹ̀fù èèyàn tí wọ́n fẹ́ pa á tó jẹ́ wọn ó ti pa ní ti ń pariwo sẹ́ẹ̀fì sẹ́ẹ̀fì tọ́lọ̀ nípò gbìyànjú tó ẹ̀mí ọ̀gá àbọ̀ wọn lọ́wọ́ bó o ti gba aládàá rẹ̀ ló gba aládàá kó pààyàn tó gbé gbà á lọ́wọ́ àwọn ọ̀fẹ́ pààyàn

wọ́n ní òkú bẹ́yàn kan rí ẹni rí ẹni rẹ̀ tí ọkàn tó lóòtò kó bá àwọn èèyàn kó lọ tó wá sáfà ní fún àwọn èèyàn ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ó ní àfún wọn ní ẹ̀sà tó tóbi fìlà áìjìl wà lóòjọ́ àkìyàmà ọlọ́wọ́ fi wọ́n sínú ọgbà ìjẹ́nà tó já sí pé ìgbádùn rẹ̀ kò sí ojú kan tó rí ìgbádùn rẹ̀ kò sí ọkà kan tó ṣe wúyẹ́ kó wò ó pé irú ìgbádùn ṣe ṣe ń bẹ níwájú ọlọ́run ولهديناهم صراطا مستقيما ولهديناهم صراطا مستقيما àwọn ẹni eré láwọn ẹni dáadáa tí wọ́n jìnà fẹ́sẹ̀ tí wọ́n sá fẹ́sẹ̀ oore kẹ́ni tọ́lọ òkùnṣe fún wọn ẹlẹ́ẹ̀kẹ́ ní ẹ̀ lọ́lọ́ ní ààfẹ́ẹ̀ẹ́ wọn lé ojú ọ̀nà tó déédéé mú mọ́nà ìlànà tó dúró déédé tó tọ́rọ̀ ìlànà awa àwọn mùsùlùmí ó kéré jùlẹ̀ máa lójúmọ́ àbẹ̀lọ́ ọ̀gáyìn tó bá ti jẹ́ tó déédé o kó làbó wọn ti ṣe lọ́fílà ó kò tí ọ̀nà tó fún ó tí ó tẹ̀síwájú kò tẹ̀sẹ́yìn kò tẹ̀síwájú ó tó ṣe dédé irú ọ̀nà bẹ́ẹ̀ ọlọ́ọ̀dá ti sẹ̀sán fáwọn tí wọ́n rẹ́ṣẹ̀ sá fáwọn tí wọ́n gbọ́ tí wọ́n ti ń lò ẹ̀sìn tó bá gbé ẹ̀gbọ́kan nínú àwọn èèyàn lúdọ̀ yóò ṣe ọlá àdíṣẹ́lá àdíṣẹ́lá nìkan fẹ̀rẹ̀ láàrin wọn ẹnìkan wọ́n ní ẹgbẹ́ ọ̀sọ́dọ̀ àdáni fọwọ́wọ́ àpá ayé wọ́sọ́dẹ̀ ọmọdọ́dọ̀ àmì

ẹni ọlọ́run bí máa lálàrùn dùn ní ẹni ọlọ́run bí ẹni ọlọ́run bí yóò lè kó gbogbo ẹni ọlọ́run bí ẹni ọgbọ́n súnà lẹ́bí ẹni gbogbo mi kèmọ́ ìsáwàdá alẹ́bí ní ilé gbogbo kọ́sára òbírí kó máa dẹ́rùkọ̀ ọmọdé ìrẹ́lá ń sàbú ẹ̀rí mọ́ ilé tó bá fẹ́ gbọ́rọ̀ èèyàn ní ọlọ́run tẹ́ tẹ́ nú lẹ́nu ọlọ́run pé kí ní bó ti ẹ̀ka aláwọ̀ dúdú gbogbo ọmọ kéèkéé ìran tó kù ní gbọ́rọ̀ àwọn áfíríkà àwọn ọmọ onígbò gbogbo yóò mú mi gbogbo ọmọ yóò padà pa òun mọ̀ sí Yorùbá ti sọ náà àti ìwọ̀n tó dáa, ó ní ẹgbà ní ọlọ́run kí ní, ọ̀rẹ́ ní ọlọ́run kí ní, Yorùbá. Fọ́rọ̀ Yorùbá náà, tó ti rí, tó ti rí, dájọ́ wọ́n nìyàn. Fọ́rọ̀ tó ti rí omi kan, ọkọ̀, ògẹ́dẹ́ tó wọlé báyìí, kò ní lọ bí pásíwà tó kàrí ìgbúgbà. Àwọn ti gbé lórí ẹ̀rẹ́ sí kò tí kò kókò kò sí ọrẹ́ kò sí lọ́wọ́ ilé yìí kò sí láti sí nínú inú ilé kò sí ẹ̀sẹ̀ kò sí bẹ́ẹ̀ kò sí ètò òṣèré mẹ́jì kò sí fáńbẹ̀ẹ̀ mo bẹ̀rẹ̀ sáà lé bí ẹgbẹ̀rẹ̀ kan kí ẹ̀ lọ́ọ̀

bá tẹ́ ìlò náà ọmọ ìbálẹ̀ yìí ìmọ́tẹ̀ lọ́rọ̀ àmẹ́lì àgbàbá fánà pọ̀tàrà kó sí wálẹ̀ ní ìmọ̀nà àti ìbẹ̀ẹ́nu mọ̀nà ọlọ́mọ̀lọ́wọ́kùn bẹ̀ sàlékùn tó ti sin lórí ọ̀dámàwà lọ́dá ìlà àyílọ́wọ́